us the same amount for food ǹjẹ́ déédéé wà nù the same amount ọmọ mẹ́ta àti ọmọ méjì. Allah wasalaatu wasalaamu ala rasulillah wa baad. Àkí aṣèdédé eléyìí nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn ni. Pàtàkì jùlọ lórí ìbéèrè tí wọ́n béèrè ẹni tí ó níyàwó méjì ó gbọ́dọ̀ ṣe dédé láàrin wọn anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní man kana lahu imra'atani فمال إلى إحداهما جاء يوم القيامة وشقهما إليه ẹni tí ó bá níyàwó méjì ó wá fi sí ọ̀dọ̀ kan jù kan lọ tó bá ti jọ́ ń gbé ìdàkíyàmà yóò dá lẹ́gbẹ̀ẹ́ kọ́lọ́mọba tí ó ṣàánú wa so a gbọ́dọ̀ gbìyànjú àti ṣe déédéé ìtànpè ní déédéé òun ni kí a fún ẹni kálukú wọn ní tó jẹ́ ẹ̀tọ́ wọn lápẹjù ọ̀rọ̀ accommodation so ọ̀rọ̀ uh, accommodation ọ̀rọ̀ feeding bákan náà clothing agbọ́dọ̀ gbìyànjú láti fún àwọn ìyàwó wa ní àwọn nǹkan wọ̀nyí so ṣé déédéé ò ní pé tẹ́lẹ̀ bá ń gbé two bedroom flat lápèjúwe èyí náà gbọ́dọ̀ gbé two bedroom flat tẹ́lẹ̀ yìí bá ń jẹ abóúnjẹ kan abóúnjẹ kan náà ní eléyìí gbọ́dọ̀ jẹ yìí nǹkan ní déédéé àáfin kálukú according to bó ṣe ní ìdìsí bákan náà according to báwa náà ṣe lágbára sí ìgbà míì ó lè ní ìdì nǹkan bọ̀ tá a lágbára rẹ̀ so a ní ṣe jura wa lọ tá a bá ní ṣùgbọ́n tá a bá ní ntí ó jẹ́ nídìí ẹ̀ agbọ̀rọ̀ fún a sọ̀rọ̀ ń pa luxuries nísìn need là ń sọ èrò nísìn àá wa ilé tó ṣe wípé ó wà bí fitting fún un ìgbà míì a máa yàtọ̀ èèyàn lè fẹ́ ìyàwó kan kó ṣe pé ibi tó ti fẹ́ ọmọ olówó níyàwó yẹn gan fún rẹ̀ tó pé ìyàwó kejì rẹ̀ ní òun ń ṣe ọmọ olówó nǹkan tó ní ìdí láti fẹ́ eléyìí kọ́ ló ní ìdí láti fẹ́ eléyìí ṣùgbà mí àwọn nǹkan ẹ̀ máa ń wáyé torí ẹ̀ al-imam ibn rahimahullah ta'ala nínú al wọ́n ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ilé yìí so nípa pé a fún ìkálukú according to nídìí ẹni yẹn àti bí status ẹ ṣe rí ní àwùjọ so àti ṣe tí ó yẹ kí a ṣe fún bẹ́ẹ̀ náà ni tó ní í ṣe pẹ̀lú à ń súnmọ́ wọn ìsúnmọ́ obìnrin eléyìí náà ẹni tí ó mọ̀ determine ẹ̀ jù lọkùnrin ṣùgbọ́n a gbọ́dọ̀ fún ní ẹni ó ní ìdìnnà according to bí àwa náà ṣe ní agbára sí so ìtàn pè ní alahablu kò ń ṣe wípé òkè ẹni a bá irú accommodation tá a bá fún eléyìí náà la gbọ́dọ̀ fún eléyìí exactly kò gbọ́dọ̀ sí yàtọ̀ ẹ̀ẹ́ yàtọ̀ díẹ̀ lè wà ń bẹ̀ according to bí ẹnì kọ̀ọ̀kan wọn bí ó ṣe rí ní ibi tá a ti fẹ́ ṣùgbọ́n tí wọ́n bá rí bákan náà bẹ́ẹ̀ á ṣe ní nǹkan tí yóò dọ̀gba àbí tí a súnmọ́ wọn sọ eléyìí lórí tìyàwó nìyẹn ọ̀rọ̀ ọmọ tí wọ́n fi kún àwọn ọmọ àátrí tiwọn náà ní according to need wọn nísìnyí ọmọ mi ń bẹ ó ti wọ secondary school ọmọ mi ò ti wọ secondary school a ní sọ pé ọmọ tí ò ti wọ secondary school n tí a tó wọ secondary school náà làgbọ̀rọ̀ fóun náà rárá ọmọ mi ń bẹ ó ti tó níyàwó àní sọ pé ọmọ tí ò tí tó níyàwó kásẹ̀wò owó tó ń fi fẹ́yàwó kalẹ̀ sheikh ibn usaimin rahmanulahu ta'ala wọn sọ̀rọ̀ lórí agbègbè yìí pé kò ń ṣe in tó da òníká ní òkè àwọn ọmọ mi o owó tí eléyè fẹ́yàwó kálukú mo ti tọ́jú owó rẹ̀ kalẹ̀ tí àsìkò tẹ́lẹ̀ wá sí àwọn bá tó tágbára ẹ̀ bá ń bẹ òó tí ò bá ságbára rẹ̀ ní kọ́dọ̀rọ̀ so ntí nkàlùkù wọn náà bá nídìí ní àsìkò tán bá nídìí ẹ̀ á fún so ẹlòmíín bẹ tó ṣe yí pé nísìn ó nídìí àwọn nǹkan bàbá dẹ̀ ní agbára àti ṣe yóò ṣe èyí tí ó ti nídìí ẹ̀ à ní sọ pé torí pé ó jẹ́ ọmọ ìyàwó ìyálé àbí torí pé òkè ó àbúrò so ọ̀rọ̀ ní ṣe pẹ̀lú àti ìyàwó ni o àti àwọn ọmọ ni ìyàwó kan ní sí lápẹjúwe bóyá ara rẹ̀ ò yá so adẹ̀fẹ́ assist láti tọ́jú ẹ̀ so kíkejì náà wá ní ó ṣàdíyẹ tẹ ẹ ná lórí rẹ̀ nígbà tí ara rẹ̀ ò yá ti tèmi náà wá dà sára tiẹ̀ ní òyà ni ìbára tiẹ̀ yá so ẹni sáré ò yá òun ni wọ́n fún nísìnyí eléyìí bóyá ó jẹ́ èèyàn tó lára abẹ́raṣọ fún wọn ara aṣọ ọ̀pá mẹ́fà fún yìí eléyìí yóò fi bẹ́ẹ̀ lára ara aṣọ ọ̀pá márùn-ún fún ó wá ní eh, ẹyọkan tó wá kù tì kọ́ ṣùgbọ́n pa mẹ́fà lẹ́ra fún ó yẹ kẹrọ pa mẹ́fà fẹ́mi náà ẹ̀ ṣe déédéé níìdì ni according to need sábà ní kò ń ṣe wọ́n tí mo ń sọ o that is ìgbà míì òyìn lè fẹ́ nǹkan ṣùgbọ́n tó fẹ́ yẹn kò ń ṣe kí ni n tó jẹ́ níìdì ẹ̀ gangan so àwọn nǹkan tó jẹ́ àwọn necessities wa tó jẹ́ àwọn needs wa so àwọn nǹkan yẹn according to bí ìyàwó kọ̀ọ̀kan bá ṣe nídìí àwọn nǹkan yẹn àbí bí àwọn ọmọ wọn bá ṣe nídìí ẹ̀ àmú àwọn ọmọ ká ṣe ní ọmọ lágbájá ọmọ lágbájá ń gbogbo ọmọ wa kankan náà ni wọn so gbogbo tó yẹ pé islam ó da gbogbo ọmọ pọ̀ ni tí wọ́n bá jogún ìtànpẹ̀ ní ìdíjì yẹn kò sáyè fún islam wọ àtàwọn ọmọ ogun ti tìyín ni ṣe wọ àtàwọn ọmọ oúnjẹ tìyín ni ìwọ àtàwọn ọmọ tiẹ̀ ẹ́ ẹ́ gbogbo àwọn ọmọ yẹn á ti ti wọn ní ọ̀nà kan ìyàwó á ti ti àwọn náà ní ọ̀nà kan so á fún ìyàwó according to their needs á fún àwọn ọmọ náà according to their needs so nísìnyí ọmọ mi ń bẹ kò lè jẹun púpọ̀ èmi lè jẹun dáadáa wọ́n dẹ̀ ní o lágbára àti fún èyí tó lè jẹun dáadáa lágbára àti fún lóúnjẹ èyí tí ò lè jẹun dáadáa náà ó ti ń sìn òun ní ò lè jẹ kọ́wá ní òkè pàtẹ́ máa pín lè ṣe ẹ̀yin náà wọ́n sin abọ́ ráìsì kan òun lòún jẹ eléyìí ìdajì ni ṣé òun náà lè jẹ ju ìdajì yẹn lọ ni ayé ẹ wà tó bá lè jẹ sọmọ bẹ pé ìdajì abọ́ ló lè jẹ ìdajì abọ́ náà ni wàá fún ìlú ṣe pé ó lè jẹ fúlù abọ́ tán ó ti ní ìsìn tó bá tún rí ní ìsìn yóò tún jẹ sí ìwọ náà dẹ̀ ní opportunity o ní àǹfààní àti fún olówó rẹ̀ ayé ẹ yọ so tó bá fún ìyẹn eléyìí gbọ́dọ̀ kọ̀m̀pléènì pé ẹ ṣe déédé ìdajì abọ́lẹ̀ fún eléyìí ṣé kán fún lórí ibi kan kó wéṣì ẹ̀dànù yìí so a fún àwọn ọmọ according to their needs ìyàwó náà ni wọ́n gba according to their needs so bó ṣe ẹni tán pé déédé nínú islam yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ nípa pé súnsún mẹ́ni ìyẹn ẹ̀sìn ó tún fún ọkọ ní ìgbàláyè tó pọ̀ lórí ìyẹn ṣùgbọ́n kò gbọ́dọ̀ abandon ìkànnù wọn ni kó a sọ pé eléyìí nìkànnù wọn máa súnmọ́ òní súnmọ́ eléyìí ṣùgbọ́n kò sara déédéé ni pé òkè èmi ò lè ba aláṣepọ̀ ẹ yé báyìí lè ba aláṣepọ̀ ètùtù èmi ò tí tó bẹ́ẹ̀ ẹ ẹ islam filẹ̀ fún ọkùnrin bẹ́ẹ̀ náà ni ìfẹ́ ọkàn islam filẹ̀ fún ọkùnrin kò lè kókó mọ́ torí wípé ọlọ́run bá ní wàhálà ń tẹ̀sán àǹtà àdílù بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروء كالمعلقة الله سبحانه وتعالى أني إيه لشيكوكبون تانكين يعدلوا لا يعودني ìtàn pé ń dédé ẹ lè ṣe hundred percent tó bá yẹ pọ̀rọ̀ obìnrin ni o ṣùgbọ́n falátẹ̀ nílùú kúlẹ̀ ẹ má fi sọ́dọ̀ obìnrin kan ẹ wá ṣe kí ni ẹ wá fi èkejì yìí ẹ fi ilẹ̀ fatadaruha kálù alákọ̀ yíò wá dàgẹ́ bí nǹkan tá a fi kọ́ orí anga ṣe pé àwa ní ṣe fún àní tọ́jú ẹ̀ àní súnmọ́ rárá èyí ń ẹ̀ṣẹ̀ ni so nípa ètò ẹ̀ka ṣe àáfún according to their needs so wallahu alam. jazakumullahu khair education tẹ̀ ń sọ fún wa papọ̀ mọ́ ìrè ọmọ ní ayé wọ́n ní bí nàìjíríà bó ti jẹ́ secular state jẹ́ pé different culture different ẹ̀sìn kankan ni pé bó làwọn ọmọ kéékèèké wa tá a ṣe ń tọ́ yìí bó la ṣe lè tọ́ wọn débi pé wọ́n ní tọ́ bídíà wò. naam alhamdulilah salatu salam ala rasulillah ọ̀nà tí a lè fi tọ́ wọn alhamdulilah pé àwọn skul kọ̀ọ̀kan tó jẹ́ ti àwa mùsùlùmí náà ti ń bẹ ìní ó jẹ́ ti àwa tí ọlọ́run wa subhanahu wa ta'ala ní ká máa rìn lórí àkídà tó lé àlàáfíà ìyẹn àdìọ́kàn tí ó ní àlàáfíà so òbí yóò gbìyànjú àti mú ọmọ rẹ̀ lọ́rù àwọn schools báyìí so tí ò bá lágbára àti àfọ́dì ntí a mọ̀ sí private school tó ṣe pé nǹkan tó lè ṣe òní kó mú lọ sí public school òbí ní láti wà extra careful nípa àwọn nǹkan wọ̀nyẹn so yóò rẹ̀ fún ọmọ ní serious monitoring lórí ẹ̀mí torí pé àwọn ọmọ ó súnmọ́ ká tètè kó ìkókúkó níbi irú àwọn nǹkan báyìí so monitoring tí ó ní agbára tó ṣe pé báwọn ọmọ yẹn ṣe ń gbé láàmú pọ́ọ̀jì àwọn nǹkan tá a bá rí wípé wọn kó sí wọn ní ọpọlọ eléyìí ló fọ jẹ́ pé àwọn míì láwọn ìlú òyìnbó bíi uk france àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń ṣe homeschooling wọ́n á gba títà kó wá kó àwọn ọmọ ní èlé rárá tí wọ́n á fi release ẹ̀ pé kó lọ skul ìjọba torí pé wọ́n máa àwọn nǹkan kí nǹkan tí wọ́n ń kọ́ wọn níbẹ̀ ni tí wọ́n expose àwọn ọmọ sí ṣùgbọ́n ẹni tó ṣe pé òun ò lówó àti ṣe homeschooling ni bó tiẹ̀ jẹ́ pé àyè homeschooling yọ fọ́pọ̀lọpọ̀ lónìí náà ṣùgbọ́n àìní kan ṣe náà ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa mí ẹlòmíì ní nc e lọ́wọ́ ẹlòmíì graduate ni ẹlòmíì ń bẹ tó pé school start ni àti school start àtẹ́ǹsì e àti graduate kò wúlò fún àwọn ọmọ rẹ̀ rárá bó tilẹ̀ òkú mọ́ nípa ọ̀rọ̀ education ni gbogbo ẹ̀ náà tíṣà náà ni tíṣà náà ni kó ṣáà ṣe gbogbo ẹ̀ ẹlòmíín náà sisters yóò lóun ò níṣẹ́ ni àwọn pé kò ṣiṣẹ́ ta torí àmọ́ ibrahim tó ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ṣùgbọ́n oníṣẹ́ ò fẹ́ ṣiṣẹ́ ni owó tọ́pọ̀ ẹ lọ dà sí skul yẹn tó fún tíṣà ìwọ́ lè máa gbowó yẹn kí wọ́n máa kọ́ mọ kó máa kọ́ àwọn ọmọ yẹn lé èyí tọ́pọ̀ ẹ lọ kó sí skul yẹn ẹ̀dẹ̀ ń kọ́ fún ìfẹ́ mánéjì ni wọ́n lè gba owó yẹn kíkẹ́ ẹ máa sòun yẹn fún mi máa máa kọ́ ṣèbáwọn ẹgbẹ́ ẹ náà ló ń bẹ láwọn skul yẹn náà àwọn secondary school universe náà nàgbà táwọn skul private school sáà ní yẹn àwọn nce náà nàgbà táwọn skul yẹn ni òun kàn fún ìpè òun níṣẹ́ ṣùgbọ́n oní certificate secondary school lọ́wọ́ oní titi nce lọ́wọ́ o dẹ̀ tún lóò níṣẹ́ o lè kọ́ wọn bẹ́ẹ̀ at least kẹ́ ẹ máa yí mára bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ṣe pé ọkọ rẹ̀ ó tó tán láti lọ fọmọ sí skul ó tó tán láti tún fún ìyàwó rẹ̀ ní pocket money kó ṣe ṣùgbọ́n ní tí ò tó láti ṣe yẹn ni ọ̀nà owó lẹ̀ fi assist àwọn ọmọ yìí kò ṣe pé wàá tọpọ ẹjọ́ struggle láti jẹ ó rẹ̀ ṣe insist pé àfikọ́ mọ́ lọ ìwé tí wọ́n kà ìwúlò ló fẹ́ wúlò ẹlòmíín bẹ̀rẹ̀ pókè ó ká ó lọ skul lọ gbogbo ẹ̀kọ́ ní kankan tó ń ṣe kò síṣẹ́ àwọn òbí tó bí kò rí nǹkan kan fún wọn ní sọpọ́ọ̀tì tó ta iye báyìí lèmi náà fi ra sísìn yìí nì torí pé kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé kí ni secondary school leaver ni tó náà ṣe so ẹni wá tọpọ ẹ lè jọ agree owó tá a ná sí mi ẹ kó wá máa kọ ẹlòmíà ní ọmọ mi ò ní sí yóò pé mò ń kọ ìrọ ni àmọ́ iye àwọn àfáà tó ṣe wípé bàbá wọn ló kọ́ wọn kéwú tán dẹ̀ serious àti ní mindset wípé tí n bá kọ́ ọmọ mi ń kéwú àbí tí n bá kọ́ níwèé kò ní sírọ́ọ̀sì mindset yẹn ti ọ̀rẹ́ ní wà ń bẹ̀ kò sí tó sọ pé o ò lè kọ́ ní kéwú wípé kó mọ̀ àbí kó kọ́ níwèé kó mọ̀ amọ̀nú àwọn àfa wa lẹ́kọ̀ọ́ yìí náà ni tó ṣe pé ọmọ wọn àkọ́bí ẹ̀kejì ní ó tẹ̀sí àwọn ni wọ́n kọ́ wọn ní ìwé wọ́n kọ́ wọn ní secondary school lẹ́bù ni fáwọn ọmọ ẹ̀rẹ́ ìyẹnjú dáadáa kọ́kọ́ lọ pápẹ́tì àwọn kankan láwọn skul tí wọ́n lọ ni àwọn ọmọ ẹ̀rẹ́ ṣe wàhẹ́ẹ̀kì wọ́n ṣe jáàmù ni wọ́n ní best result wọ́n bẹ yunifásitì ń sìn result la níìdì kò kí àtiwọ́ tó wá fẹ́ yẹn gan èmi náà fẹ́ ṣàkọ́mọ mi kíní kan ló lọ cambridge ló lọ kíní kan ló lọ akọni yìí o ṣùgbọ́n mo fẹ́ kọ́mọ mi mọ nǹkan yìí result la fẹ́ so ó ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn mi tó ṣe pé ẹlòmíì kò lọ sànà wíta à ń lọ ń sìn ó lọ sọ́dọ̀ àfa yìí ó tí ó já mọ́ káàkiri ni lárúbáwá tó ń jáde lẹ́nu ẹ̀ ní ẹni tó pa sàtífíkẹ́tì sànàwí ò lè sọ kọ́lẹ̀ lómi ìtọ́lọ já ní àgọ́ ò lè sọ ó túmọ̀ sí resort ṣé resort ló fẹ́ fún àwọn ọmọ ẹni àbò fẹ́ akọ àbò fẹ́ pálí èwo ń bẹ̀ sáwọn kan yìí àwọn kan ti kí awo ni ṣùgbọ́n tó wá rí wípé ìyàwó òun ò lè ṣe léyìn náà òun ò dẹ̀ lówó private school náà tó yẹ ti àwọn mùsùlùmí tán gbádùn tó bá fún wọn sí public school kó rí pé òun mójútó wọn torí pé àwọn nǹkan oríṣiríṣi ti máa já wọn ọmọ gbà tí wọ́n máa ń da àdìọ́kàn dáadáa tóbi fi kọ́ ọmọ rẹ̀ wọ́n pọ̀ jantirẹ ní àwọn public schools yẹn wọ́láwàá. Wa rahmatullahi wa barakatuh na question ti tèmi ni àlàyé ṣe fún wa nípa pé nǹkan tó máa ń. burú bíi pé kí obìnrin kó kọ́ ẹ̀kọ́ tí ì rí oúnjẹ jẹ torí pé islam olóbìnrin ò lè ṣiṣẹ́ ó lè ṣiṣẹ́ ṣùgbọ́n irúṣẹ́ wo ló fẹ́ ṣe àyèwò ló ti ń ṣiṣẹ́ yẹn òun ni gbọ́dọ̀ jẹ́ ibi tó ṣe pé ìtìláàtò á wà gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ haram so ipe obìnrin kọ́kọ́ iṣẹ́ kan láti lè fi jẹun kò sí nǹkan tí ó burú ń bẹ in fact ó lè jẹ́ nǹkan tó wà encourage fún obìnrin àti fún ọkùnrin anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ma akala ahadun ta'aman qattun khayran min an ya'kula min amali yadi fa inna nabiyya allahi daud kana ya'kul min amali yadi èèyàn lè dóúnjẹ kan tó dáa ju kó máa jẹ iṣẹ́ ọwọ́ rẹ lọ anabi daud alayhi salatu wa salam iṣẹ́ ọwọ́ rẹ ni máa jẹ wọ́n ní alágbẹ̀dẹ òun ni anabi dawud alayisalaatu wasalaam kò dẹ̀ díà ń díṣe ọlọ́run ọba lọ́wọ́ ni méjì ń lọ́pọ̀ ni so mo já àfáà nísìnyí kò sọ wípé kí n má níṣẹ́ ní ìlọ́wọ́ kò ní kí n má tajà ló jẹ́ pé àmọ́yé àwọn àfáà ṣáájú ni wọ́n ń tajà tí wọ́n ní àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ṣùgbọ́n bá ṣe pé àfáà wọ́n bá necessity ó bá pèpè síbi wípé kó tàfà rágà fi iṣẹ́ dá wa táwọn kan ní ẹ mọ́wò ẹ̀ka ustaz àfẹ́kẹ́ yìí ṣe iṣẹ́ mi afẹ́kẹ́ máa bá wa kó àwọn èèyàn kéwù ni a máa sọ̀pọ́tì yín ẹni tó mú eléyìí wá mú eléyìí wá èyí tó mú yìí wá mú wa káfọ́n náà dẹ̀ gba tító pẹ̀lú ẹ̀ alhamdulilah abubakar ọ̀dàláwà ẹnu kó tó di olórí ìlú oníṣọwọ́ ìgbà tó yàrá wípé ó fi olórí iye tí wọ́n ń fún kò tó ó sọ fún wọn mo níṣẹ́ mi lọ́wọ́ ṣé n padà síbi iṣẹ́ mi àbí ẹ máa yọ̀ǹda fún mi kí n máa ṣòwò pẹ̀lú owó òlu so that màá lè máa yọ ń bẹ̀ láti lè máa fi tọ́jú èmi ara mi àti fámìlì mi àdìsí ń bẹnu sọ́yọ́ buhari so ìyẹn oníkàfà máa ń níṣẹ́ lọ́wọ́ contrary to àwọn nǹkan tí ó ń bẹ láwùjọ wa nísìnyí ara wa tán lọ lé kéwu àwọn. Eh, kìíní kan eh, mọ́ríkàsì kìíní kan eh, kìíní kan dárú kìíní sí tó ṣe pé wọ́n ń gbà àwọn èèyàn lójú torí wípé nọ́mbà wọn ti pọ̀ jantirẹrẹ nọ́mbà wọn ti pọ̀ jantirẹrẹ sọmi ò ló ó wọn ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéré tí kéré ó súnmọ́ one thousand kan jáde tẹ́lẹ̀ iná ń produce èèyàn two hundred yìí produce èèyàn fifty èèyàn gbogbo ọ̀nà fẹ́ dalẹ̀ kéwúlẹ̀ tó bá yá kínní òní padà tà mọ́ bí ìgbà tó ṣe pé àwọn kan nísìnyí tó bá wo ọ̀rọ̀ recharge card à ń ta recharge card ìgbà tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn kan wọ́n ti ṣe kí ni wọ́n ti kó èrè níṣẹ́ àmọ́yìn ẹ̀ ló ti sáwọlé ń bẹ́ àyẹ̀wẹ̀ kọ́ ni torí pé bí wọ́n bá ṣe ń pọ̀ bí bísínẹ́sì kan sí bẹ́ẹ̀ ni profit ó mọ̀ reduce so mo fẹ́ dálé kíúlẹ̀ mo fẹ́ dálé kíúlẹ̀ ìpìlẹ̀ kọ́ ni ìyẹn ìpìlẹ̀ ó gbọ́dọ̀ níṣẹ́ ọwọ́ lọ́wọ́ nítorí wọn náà máa fi jẹun ìpìlẹ̀ nìyẹn. tí condition tó bá wà rántí pé àwọn èèyàn rílì nídìí ẹ ok ṣé ẹ mọ̀ gbọ́ bùkátà mi sẹ́lẹ̀ inú aṣọ pé kí àwọn gba ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù afẹ́kẹ́ máa kírun fún wa á máa sanwó fún yín ìpìlẹ̀ òní pé téèyàn bá ń jẹ́ ìmọ̀ọ́mù ní ìpìlẹ̀ ni wípé ó lè máa sanwó fún un lànàbí sọlọ́lá afẹ́fẹ́ ń sọ fún sàábẹ́ kan ni ó ní wà tẹ́kìdì mu'azina láyà kúlọ̀ aláàbáyé àjìrà ó ní ẹmú mu'azin mu'azin tẹ máa mú mu'azin tí ò ní máa tẹ́ẹ̀ ní fún lówó ni o ṣùgbọ́n tí àyè ẹ bá yọ pókèèyàn kan bọ́lọ́ntì àkún wa mọ̀ sọ alhamdulilayi ṣùgbọ́n kéèyàn kan wọ́n sùsù ní ìsìnkú ní ẹgbà tí mo ti jẹ́ mu'azinu àdúgbà tí mo ti jẹ́ ìmọ̀ọ́mù ni wọ́n gbọ́dọ̀ ẹ̀ẹ́ ìmọ̀ọ́mù ò le ju ìmọ̀ọ́mù anabi muhammad sallallahu alaihi wa sallam lọ ìmọ́mù ò lè ju ìmọ́mù àwọn àìmọ̀ta àmọ̀ lọ wọ́n níṣẹ́ lọ́wọ́ ìpìlẹ̀ ní ká níṣẹ́ lọ́wọ́ so ká àwọn fẹ́ ṣe dáwà yẹn láàrin àsìkò tó fẹ́ fi a ní twenty four hours pín èyí tí wàá fi sùn èyí tí wàá fi ṣiṣẹ́ èyí tí wàá fi ṣe wá sí ṣùgbọ́n tá a bá rí yẹn kan tó ní òun fẹ́ gbé ìdí mo fẹ́ kẹ́ máa ṣe ní èmi á dí àyè yẹn lára nǹkan tó máa ń sọ nípa sheikh zayn bin tèmi ara ìmọ̀ wùlọ́ àwùtá òun ni pé wọ́n níbi ọ̀nkù kan tó ṣe kó máa ń sọpọ́tì wọn sọdẹ láwọn àfa mi náà lápèjúwe sọ láwọn ìjọba mi tó ṣe pé àwọn tó jẹ àwọn àfẹsìn àwọn àyímọ wọn a máa fún wọn wọn a máa sọpọ́ọ̀tì wọn ẹ ṣáà máa bá dá wà lọ. sọ eléyìí nǹkan tí ó jẹ́ ìpìlẹ̀ ní kíkálukú níṣẹ́ lọ sọkọ́bìnrin níṣẹ́ kò sí nǹkan tó burú ń bẹ̀ kó níṣẹ́ títí ẹ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ lópin ìgbà tí ó bá ti ṣe pé ó ń ṣe tìláàtì pẹ̀lú àwọn ọkùnrin tó rẹ̀ jẹ́ pé iṣẹ́ tó jẹ́ iṣẹ́ fàláàlì ni so tó bá yẹ kó lọ skul láti lọ kọ́ nǹkan ẹ̀ náà tó bá ti avoid nta àmọ́ sí tìláàtì bá láìfi ọláwà àlàm. ó rí àpẹẹrẹ téyìn ó rí òun ni pé ó ń gangan fún rẹ̀ ó gbọ́dọ̀ mọ ní tí fàlàfíà dólé lórí torí pé wọ́n ní fákìlù ṣe ìlà ìrọ̀tẹ́ ẹni tí ò ní nǹkan ò lè fún yàn ẹni tí ò máa ń tán pé sàlàfíà ó dẹ̀ lé ẹ̀ka ti kúrò nínú sàlàfíà òun gan fúnni ò máa ń tán pé sàlàfíà sokosọ́nà tá a lè fi mọ̀ ọ́ ká padà sí tíra àwọn sọ́làfù sọ̀lẹ̀ àwọn tíra àwọn ẹni ìṣíwájú ní tí ó ń bẹ́nu tíra yẹn ní àkídà òun náà ní tí ó jẹ́ sàlàfíà so àwa táwa kì í ṣàfà bóòlù á ṣe mọ̀ ọ̀nà tá a fi máa mọ̀ náà ni wípé àwọn halakọ́ọ̀tì tí wọ́n ti ń karú àwọn nǹkan báyìí fún wa halakọ́ọ̀tì yẹn èdè tó yẹ nìyẹn ìjọba bá tún wá rí pé àwọn nǹkan tó ń kà fún wa ní àjọ kan àwọn sọ́là tó ṣe fún bá ta bá ti di pé à ń yẹ kúrò ń bẹ́ẹ̀ àpẹẹrẹ wípé kí ni a ti ń kúrò nù sàlàfíà nìyẹn sọlọ́mí máa ń wo wípé ẹ àtúrọ̀ ṣèlè bíbá yìí nìkan náà mo ṣáà ti rọ́ǹgì mi ti kúrò mi sọ̀làfíà ẹ ẹ o tó bá rọ́ǹgì ń bì kan ó ti nísìn ó ti níbi tí wàá ti bá rẹ̀ sanpa sọ̀rọ̀ ń pa àwọn kàwárí jésù ọ̀rọ̀ ti tí wọ́n ní wípé àwọn olórí mọ́ ipe à ń bá wọn olórí du ipò nǹkan kan mọ́ra wọn eré àbìtì táwọn fi bẹ̀rẹ̀ nu ìgbà tó yá wọ́n graduate pé kán mọ kàfárà pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú àwọn kàbáyé bọ́tà lómi ìgbà tó ṣe pé kò kí ń kà fọ́ra àwọn yẹn pẹ̀lú àwọn kàbá èrò ni àbí ẹlòmíì ń bẹ tó ṣe yí pé kò bá òyìn du ipò olórí kò ń ṣe gbogbo ẹni tí ò bá òun olórí du ipò olórí òun ni sọláfi ó ti rí sí ó lè jẹ ṣírí kó ṣe pé lára àwọn tí wọn bú àwọn sàábé lápapọ̀ ni tó gbà pé àwọn sàábé ṣàbòsí àlílò yẹ kó jẹ khalifa lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam.

so èèyàn kan tó ṣe pé ó fìrì ní bíbíà kan kò túmọ̀ sí pé ó ti ṣe kí ni ó ti ó ti di súnni ó ti di sọláfí ó lè fìrì ní bíbíà kan kó ṣe pé bíbíà míì ni ó ti jì so èèyàn ó lè jẹ́ súnni àti kó fìrì ní gbogbo àwọn bíbíà yẹn yóò fìrì ní àkídà àwọn kàwárìjì àwọn mọ̀tẹ́sílà àwọn mọ̀tòrídíyà àwọn àṣàríyà yóò fi gbogbo àwọn oríṣiríṣi àwọn gbogbo àkídà pàǹtí àwọn sùfíà hàn yóò fi gbogbo àwọn nǹkan yẹn tó wà jẹ sálàfí tí ó pure so ìyẹn lànàbí sọlá sọlám sọ wípé àwọn yóò máa bẹ àkùwámù tajara bí ntilkal àwa kàmá yà tajara alikẹ́là bí sàhìbì ànàbí sọlá sọlám àwọn kan máa bẹ tó ṣe wípé ìfẹ́ nu yóò kàn máa wá lórí lónìí oríṣiríṣi ni bí ìgbà tó ṣe pé àrùn tí máa ń ṣe ajá àrùn dìbò lùgì àbí nǹkan tó jọ ọ́dà àbí kí ara máa ń yàn nǹkan kan mọ́ra wọn àrùn tí wọ́n ń pè ní rabies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yóò wá bíbí ìgbà tó ṣe kó wá ara èèyàn àdàmísọ̀ ọlá àtàní láyé kọ́ mi ní ẹ̀yẹ́rì kò ní wọlé amáṣẹ́lú ilà dàkàlà kò fẹ́ẹ̀ ní síbi kan lára tó ṣe pé àrùn yóò ní wọ yóò mọ ẹgbẹ́ gbogbo ọ̀ra ni gbogbo ara yóò wá kún fún kíni fún e, e, e, ipa àbí kí náà ń tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn èkúkú ẹ̀hẹ́n gbogbo ara ó kún fún so bẹ́ẹ̀ lẹni tó ń ṣe bídíà oríṣiríṣi àwọn nǹkan kan yóò ṣe kíni yóò wá kún gbogbo gbogbo gbèsè ayé rẹ̀ so torí náà a lè mọ̀ pé a ní fáírọ́ọ̀sì lára àfi kí a dúró lórí tíra rẹ̀ ní ṣíwájú gbẹ̀yìn ma mọ òkè ẹni yìí ní virus àbí ká mọ àtẹ́jì alùpùpù àwọn afá àti àmọ̀ pé wọ́n dó lórí tí àwọn ènìyàn ṣíwájú dé lórí so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ allahu alam. tí ní tí ó ní jẹ́nàbà lára ó dẹ̀ fẹ́ wẹ ìwẹ̀ lásán tẹ́lẹ̀ náà ṣe ó ní ó kọ́kọ́ wẹ nínú méjèèjì ìtúbáwù kó kọ́kọ́ wẹ̀ nínú méjèèjì so ìtúbáwù kó koko we nínú méjèèjì kò sí èyí tí ò lè kọ́kọ́ wẹ̀ so tó bá rẹ̀ wù ó lè lo kàǹkà yìí náà níbi ti jẹ́nẹ́bà yẹn sọ pé ó fi gbo ara ẹ̀ bá láìfi dìfá kó fi kàǹkà yìí gbo ara àbó fi ọṣẹ sí ara tó wá da omi sí kò túmọ̀ sí pé ìwẹ̀ jẹ́nẹ́bà rẹ̀ kò lọ so àníyàn tó fi wẹ ìwẹ̀ tó wẹ̀ ó pàtàkì ó kàn yẹ pé tí ò bá ṣe àlùwàlá nínú ìwẹ̀ yẹn ó ti ní sìn tí ò bá ti kí ń ṣe ìwẹ̀ tá a fi ń gbé ẹ̀gbin kíní kúrò rárá kò ń ṣe ẹ̀gbin àfojúrí o ẹ̀gbin tá a lè fojú rí bí ẹ̀gbin janaba ẹ̀gbin haid ẹ̀gbin nifas tó bá ti yàtọ̀ sí ìwẹ̀ eléyìí tá a bá ṣe àlùwàlá nínú ìwẹ̀ yẹn a lè fi kírun bí ẹni tó wẹ ìwẹ̀ jùmọ̀ nísìnyí iwe juma abuwe iwe id iru yiun alifikiru tori wipe kini iwe id iwe juma agbẹni kuru lara dati egbita alefojuri lanso ko n se pe ara mi dọti ṣugbọn iwe janaba iwe haid iwe nifas kenya wee, bi o ṣalo ala nbẹ o le fi keru. o le fi keru. so ituba wo to ba wo le kọkọ wẹ na pe ẹ ṣe wa wẹ iwe janaba. bọ́dẹ̀ wù ní ó lè fi ìkóńjẹ́ pé ìwẹ̀ jàǹbá náà ni ó ní láníyàn kó ń fẹ́ wẹ̀ ó kàn lo ọ̀ṣẹ̀ láti lè fi fọ ààrẹ kò bá nǹkan kan jẹ́ ọláwọ̀ àlàm. ìyẹn kan lè gbé ìwẹ̀ júmọ̀ àti ìwẹ̀ jàǹbá ìwẹ̀ júmọ̀ ntí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àdó lórí ni pé kò ń ṣe ọ̀ràn yẹn ntí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tí wọ́n dúró lé lórí òní pé kò ń ṣe ọ̀rọ̀ yẹn hadith pé ghuslu yawm al-jumu'a wajib ala kulli muhtalim so wọ́n ní ìtumọ̀ rẹ̀ òní pé nǹkan tó pàtàkì ni bí ọ̀gọ̀rọ̀ àwọn afá bí wọ́n ṣe tu nìyí so ìwẹ̀ júmọ̀ àgbẹ̀gbin kúrò lára ìwẹ̀ janaba à ń gbé ẹ̀gbin kúrò ní ara so téèyàn bá wẹ ìwẹ̀ janaba ó ti ṣe kí ni ó ti kọ́va ìwẹ̀ jùmọ̀ náà torí pé ìwẹ̀ jùmọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àbá ṣe sọ ó ní sábàbí tó fi wá anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó rí i pé táwọn èèyàn bá wá jùmọ̀ ẹlòmíín máa gbàbí iṣẹ́ wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn wá ń laagun gan lè pé ogun yẹn máa ń rùn ní mọ́ṣáláṣí anábì sọ pé láwùjọ kẹsàn-án tún lè omi kó máa dà ẹ ṣe máa wẹ̀ fún ọjọ́ yìí sọ ìpìlẹ̀ ni ẹ bó ṣe ń bẹnu buhari bakara sahih muslim inú hadith ìyàwó aisha radhiyallahu anha àti àwọn ìṣó ìpìlẹ̀ òun ni pé ìwẹ̀ jumu'ah ni kò kí ń ṣe fún ìgbé ẹ̀gbìn kúrò fún ìmọ̀ ara ni pé a kàn fẹ́ mọ ara kí ara wa kí ó firi níbi ẹ̀gbìn ìdọ̀tí so ìpìlẹ̀ nìyẹn so ìyẹn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afá gbà pé mustahab ni ara àwọn afá àtàgbà pé ọ̀ranyàn ni sheikh alalbani rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí sàlàyé inú tamamul minna àwọn gbà pé kí ni ọ̀ràn yẹn ni wọ́n mú wá afar abu qatada radiyallahu anhu tí orí ọmọ rẹ̀ tó ṣe wípé ó wẹ̀ nígbà tọ́mọ yẹn wá jáde wá béèrè pé ìwẹ̀ wo nìyẹn èyàn wá ní ìwẹ̀ jànáàbà ni ó dẹ̀ jọjọ juma wá ní kó tún ìwẹ̀ kó tún fi ìwẹ̀ juma náà kún kó fi wẹ juma kù sẹlẹ̀ ṣe kàlà albani rahimahullah ta'ala wọn ni lára ẹ̀rí wípé a tún gbọdọ̀ wẹ ìwẹ juma lọ́tọ̀ ni ṣùgbọ́n àwọn jùmúhùr wọn ni ansa fúru eléyìí òun náà ni wípé ẹni tó wẹ̀ tẹ́lẹ̀ kò láníyàn pé kí òun fẹ́ wẹ ìwẹ juma papọ̀ mọ́ ìwẹ jànáàbà tí ó ní ló dáwẹ̀ so pé kókàn tó lọ wẹ̀ míì kó fi ní àníyàn ti juma lọ́tọ̀ òun ni ti bàbá rẹ̀ fi sọ tó sọ fún un ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ bí àgbàtọ́ ọ̀ràn yẹn ni àbí kò ṣe ọ̀ràn yẹn ìwé juma kò ń ìwé tá a fi ń gbé ẹ̀gbin tá a lè fojú rí a fi ń gbé kúrò so nísìnyí èèyàn kan dá mi sórí ń jọ juma ó dá mi sí gbogbo ọ̀rá rẹ̀ wọ́n á ló ń fẹ́ fi kírun wọn lè fi yóò kírun ṣùgbọ́n pẹ́ẹ́kẹ́ ìwé jẹ́nàbà ni ó wẹ̀ tó dá mi gbogbo ara tó ní kárí gbogbo ara ó lè fi kí wọn láì ṣe àlùwàlá mi torí pé n tó ṣe yẹn rọ́fù adàfi akbar ẹ̀gbin ńláńlá òun ló gbé kúrò so ayatul fi hada rọ́fù adàfi asgar so ìgbé ẹ̀gbin kékeré tó ń ṣe èèyàn tọ̀ ni ó yàgbẹ́ ni àti rẹ́rẹ́ lọ tí ó fi lùzì àlùwàlá so àlùwàlá ti kó sí abẹ́ ìwẹ̀ ńlá tí a mọ̀ sí ìwẹ̀ ah, janaba bí ìwẹ̀ haiti kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ wallahu alam. jazakumullahu khair. dà tẹ́lẹ̀ tó ń ṣèbàjẹ́ ṣé tó bá padà alákìdá ṣé ọlọ́run àforí ẹ̀ṣẹ̀ ni àbí ọlọ́run àforí jù. ìyàtọ̀ lálàáfíà tẹ́lẹ̀ tọ́lọ̀ wá ṣe àwọn ìpàdé alákìdá tó lára kò sẹ́ńtì ò ní àkìdá ó lè jẹ́ ètò da àbí ètò da burú so ọlọ́run wá ṣe àwọn ìpàdé alákìdá tó lálàáfíà àwọn ètò ti ṣe pẹ̀lú àìmọ̀ níwájú sọ́lọ́run àforí náà. يا شيخ السلام على رسول الله وعلى آله وصحبه أجمعين àwọn afáwọn akíyọ náà sọ́nà àtàlákọ́bà àtàwọn ẹlẹ́sìn rẹ̀ yìí tí èmi fẹ́ sọ yìí àwọn náà lè kí wọ́n máa sọ̀rọ̀ pípẹ́ gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe fúnra wa a ní aago mẹ́fà òní àá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìdíkẹ́sí kejì náà fi gba ìyọ̀ǹda kí ọlọ́mọ sọ́nà àtàlákọ́bà tí ó bá wa sọ wọn dé àtàwọn sheikh wa suleiman tí wọn padà sí ìbàdàn kí ọlọ́run bá sọ wọn àtàlà kí ọba sọ wọn ní ẹ̀sán lórí àti gbogbo wa tí àwọn agbóná lápapọ̀ àtàwọn mọ̀ṣáyé wa tí wọ́n wà ní ìkàlẹ̀ náà wọ́n lẹ́ni tí ò ní àkédà tó lálàáfíà tẹ́lẹ̀ sáàdì sọ́kàn rẹ̀ ò dá tó wá padà gbọ́yé ṣé ọlọ́run foríṣi tó ti ṣe àwọn nǹkan tí ò dá tẹ́lẹ̀ tó ti ní ìròrí tí ò dá sọ́nà òforíjì bẹ́ẹ̀ ni a lè sọ pé ọlọ́run ní foríjì torí pé ọlọ́run bá sọ́nà àtàlà òní àtàwáàlù ọba tó máa ń foríjì ni tí ìbá lọ́lọ́run ní foríjì gan òun gan lẹ́lẹ́sẹ̀ ọlọ́run bá sọ́nà àtàlà ń kúlẹ̀ yá ìbáàdì alladhina asrafu ala anfusihim sọ fún àwọn ẹrú mi tí wọ́n ti kọjá àlà ń bí ẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ìpẹ́lẹ́mọ̀ pé àwọn ti kọjá àlà la taqnatu min rahmatillah ẹ má jà kàn bí orí ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ pátápátápátá ọlọ́run lè forí rẹ̀ jiyàn nítorí kíni torí pé innahu huwa al-ghafuru rahim torí pé ọlọ́run bá al ni ọba tí máa ń forí jini ó tún wá ń fi kún lẹ́yìn pé ar yóò tún ṣàánú ẹ̀ ẹ̀ kó forí jì yóò tọ́ra àánú ọlọ́run a gbọ́dọ̀ sọ pé ní ọlọ́run lè forí ẹ̀ṣẹ̀ yẹn kan jìyàn yìí tó tóbi jù lẹ́ṣẹ̀ náà ní àṣírí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn àtàlá nínú sọ́wọ́tò lùfọ̀kọ́n àtọ́nròyìn àwọn ẹni rí ó ní wàlẹ́dínà láàyẹ̀dùnúnà mọ́ allah ilá àná àkàr àwọn ẹni rí wọn pe nǹkan mí lẹ́yìn ọlọ́run wọn pe òkúta wọn pe sàgó wọn pe bàtálá wọn pe òkú ọ̀run wàlá yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bilhaq èmi tọ́lọ́ ń ṣe lé wọ̀ wọ́n ẹ̀ pa ẹ̀mí tọ́lọ́ ń ṣe lé wọ̀ kákà dẹ̀jẹ̀ yẹn lẹ̀. wàlá yaznun àwọn ẹni rẹ wọ́n ń ṣe zìnà ọlọ́ni wà man yaf'al dhalik ẹni tó bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta ta kálẹ̀ ẹ̀rọ pé náà kàbáyìrì dùnú obìnrin alákọ̀ọ́kọ́ ni kéèyàn ṣíríkù ní ti ojọmọ ń tafa ìbéèrè tábàlá kédáyìn ò dání tó kọ́ lè tẹ̀lé sí náà ni pé kò mọ ẹ̀ṣẹ̀ bọ̀. bákan náà wọ́n yí pa ẹni tí ó ṣẹ̀ wọ́n torí kó wà ní hadith ibn umar tó lánà bí ní làfàwà lè dún níyà tí gbogbo ilé ayé kó parẹ́ àwa nù ìdàlá ó sì fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run nǹkan tí lè náà sùn mọ̀mí náà ju pé kéèyàn pa mọ̀mí ní tí ó ṣẹ̀ kí gbogbo ayé ìparẹ́ ó fúyẹ́ lọ́dọ̀ lọ́njú kéèyàn pẹ́ ni tí tí ò ṣẹ lọ. ọlọ́run aláwárẹ́ ẹni tó tẹ àṣẹ bọ tó tún pààyàn àbẹ́ni tó pààyàn àbẹ́ni tó lè sìnà pàmò yẹ fún alùbáàlík ẹni tó bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹ́ẹ̀lì kan àfàmọ́ ó ti ṣẹ̀ṣẹ̀ ńláńlá yóò ti jìyà wájú ọlọ́run torí pé inú àwọn nǹkan tó tóbi lè yẹn fọwọ́ fà ọlọ́run á fi àyàfi ṣe ìlà mọ̀ntàbà àbẹ́ni tó bá ṣe kíni tó bá túbá wà á mọ̀nà tó nígbàgbọ́ gidi ìtumọ̀ pé tó ní àkídà gidi alìmánu húnà bí máa nà àkídà àtàkùn ìmánì náà ní àkídà tó tún àdìsọ́kàn rẹ̀ ṣe wà á nílá sọ́ọ̀lìhà tó wá ti ṣeré fáwọn láyíká yẹtúbọ̀ lọ àlẹ́ yìí àtọ́lọ́n foríjì mi sọmọ pé kò sẹ́yìn sẹ́yìn ṣe ṣe ṣe tí ò lè ra foríjì lọ́dọ̀ ọlọ́run ètò yóò kàn yẹn ni pé kó túbá túbá rẹ̀ dáa alákọ̀ọ́kọ́ nu tá a rí inú tó bá ní pé alẹ́ ìtìlá ánìlì màá sí i ti ń ṣe tí ò dá yẹn kó jáwọ́ kúrò ń bẹ̀. bákan náà alhazimu àni ádámù ilẹ̀ àwùdá kó ní determination tó lágbára pé i mò ń ṣe yìí ó tó bá àdìsọ́kàn mi jẹ́ yìí mo ní padà síbẹ̀ mọ́. bákan náà anádàmú alàmàfàt yìí tó ti ṣe yẹn kó kábàámọ̀ lé lórí. torí pé anádàmú tàwùbá ìmọ̀ kábàámọ̀ lórí ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lára pé àrùn túbá náà ni. ẹlẹ́ẹ̀kẹrin tó tún nídìí bí wọn tó bá akéda rẹ̀ yíbó tó rìsọ́ọ̀tì pé ó ti wá gẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ òní rọ́dù lùkó ilà àṣàbìhà àwọn ẹ̀tọ́ tó gbà yẹn kó ṣe kíni kó dá padà tí mẹ́rẹ̀ẹ̀rin ẹ bá ti pé ntaarùkẹ náà ni pé yóò rí ìtúbà torí ẹni tó rẹ lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí wọn hadith anamọ̀ sọ́lá tó rinlẹ̀. ẹni tó rẹ́ lẹ́sẹ̀ tó ní ara wọ́ lọ sádúró ẹ̀sẹ̀ yìí láyé ìfúrọ̀ lọ ọ̀làkọ̀ lóun ní forí jẹ àníbi jáde sọ pé ta ní ń búra pé kọlọ́ọ̀ ní ta ní ń búra pé ní forí lágbájá forí mo wá gbogbo ṣe tiẹ̀ ìyẹn sọ fún yẹn pé kò lè so azam àtàìbùmùnà zam ẹni tó bá ti ṣẹ́rí padà nínú tó kama la zambala ó ah, dàbí ẹni tí ó ṣẹ̀ náà wọ́n jẹ́ kẹ́tẹ̀kẹ́ wo lójú ẹ̀ pé ah wọ́n lọ́wọ́ aṣáájú ilé ò lè rí tuba ara ẹni tó pa yẹn ninety nine tó lọ bá ah, olùsìn lọ́n tí e ṣe alágọ̀ọ́yé kákíyèsí o ìyẹn lè jẹ́ olùsìn náà ṣùgbọ́n kì í ṣe alágọ̀ọ́yé ó dẹ̀ léwu gan. ìsìnà tó jẹ́ inú wa jẹ́ kó kálátà ah, ìyẹn ninety nine ìyẹn ninety nine ọ̀lẹ́ra foríjì wọ́n bá kó o pé yẹ kó pẹ́ hundred náà wọ́n bá pa á ìgbà yẹn ló dẹ̀ tún wá kó mọ̀ ṣe lè ráforíjì ó ṣẹ̀ wá gbọ́dọ̀ onímọ̀ lọ ìyẹn ló wá fún ní àwọn nǹkan tí ó ṣe tó ń ta fẹ́ lómi hadith ni pé àgbọ̀dọ̀ sọ fẹ́ nìkan látara tó ní lẹ́ṣẹ̀ pé kò lè rí àforíjì kódà kó ṣe ẹbọ kódà kó ti pààyàn rí wallahu alam. islam ó kún sí seventy three so wọ́n dẹ̀ jẹ́ kó yẹ wá pé ẹyọkùnrin ló jẹ́ ló jẹ́ èyí tó jẹ́ pé yóò wọ àlùjọ náà láì ní jẹ́ àṣẹ. so ìbéèrè mi wá ni pé ní irú àdúgbò tiwa a máa ń rí i pé inú àwọn tọ́jọ́ pé wọ́n ya jọ ń kí wọn wọ́n máa ń sọ pé kéèyàn sọ pé tẹ̀blíkì èyí tó ń tún náà eh, tmc ìtàdánù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so wọ́n tún wọ́n máa ń sọ nọ̀rọ̀ kan pé àwọn kan eh, sàlàfíà ló ń pera wọn wọ́n wá fẹ́ wò pé àwọn ta pè ní sàlàfíà gan àwọn irú àwọn èèyàn wo nìyẹn ẹ̀kejì ni pé ìjẹ́ yẹn lè máa rì mí ní sàlàfíà àbónísúnà kó sì máa kílèmù pé eh, tẹ̀blíkì ni gẹ́gẹ́ bí a ti mọ̀ wọ́n mọ̀ lágbègbè wa yìí because òun kálukú ló mọ̀ra wọn so ìjẹ́ yẹn lè máa jó lóṣùnà torí pé wọ́n tún mọ nǹkan tó bá fi yọ àti pé eh, wọ́n fura wọn mọ́ ni wọ́n fura wọn mọ́ ìgbàkọ àwòkan so wọn á wò pé ìjẹ́ yẹn lè rì mí tẹ̀blíkì gẹ́gẹ́ bá a ti mọ̀ láwùjọ tá a wà yìí àbí kó jẹ́ àwọn orúkọ tí mo ti dá síwájú àbáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí ká tún máa fẹ́ nìyẹn ní onísúnà torí pé wọ́n máa ń sọ pé ẹ̀yin lẹ́ yọ wọn súnà sẹ́yìn lẹ́fẹ́ fún wọn ní kíní ni so ẹ fẹ́ yọ wọn kò ní súnà mo fẹ́ kí ẹ ṣe ṣe àlàyé pé àwọn ta ni gan-an sàlàfíà owó àkídà wo ni wọ́n so bákan náà ni pé kéèyàn sì lè rojú súnà lórí àwọn ìṣesí àwọn àmì ẹ̀rọ ẹ̀mọ́ àwọn ẹgbẹ́ tí mo ti sọ síwájú yìí gẹ́gẹ́ bí n tí àwọn sheikh wa al-imam abdulgani tí wọ́n fi bá wa sọ̀rọ̀ ẹ̀rù pé hadith náà fi bẹ̀rẹ̀ hadith ọ̀rọ̀ wọn náà ni hadith al-iftiraq yẹ bá wọn fa ṣe máa ń pè hadith tó ń sọ̀rọ̀ ń pa pé umma yóò pín yẹlẹyẹlẹ yóò pín pín pín tó fi dórí seventy three anábìíní ẹyọ kan náà ló tọ́ òun náà ni ó là ìlànà afáfin pé tí ó là ní alifirikọtò nàìjíríà ìjọ tí ó là àwọn àwọn wa ni nínú rìwáyà anábì sọ pé alìjàmáà alìjàmáà ìbomi wọn ni asawadu làǹbọm ìbomi ìṣeré wọn bí pé àwọn àwo ni anábì ni mà ánà àléyí àlìyáwó wa asahabi ntẹ́mi àti àwọn sọ̀hábà mi ń ṣe ẹni tó bá ti ṣe bá a ṣe ṣe òní ẹ̀yìn ọ̀la. nínú hadithi mi wá tí anábì ń sọ pa pínpín yẹlẹyẹlẹ yìí ọjà kò yẹ wá ẹni tó sọ ń bí náà ló sọ nínú ọ̀rọ̀ mi pé wà iná òmò ẹ̀yà ìṣìmí nǹkan ẹnikẹ́ni tọ́lọ́mọba ni kò mọ̀ ẹ̀bẹ̀ láyé nù yín fàṣàyàrọ̀ tìláyà fàǹkẹ̀sì rọ̀ yóò rí ìyá apá oríṣiríṣi ẹni pé kẹsìrọ tá anabi sọ ẹmọ ọrọ anabi máa ń tura wọn bí kuran náà ṣe máa ń tura wọn wọn á pọ wọn yakọ oríṣiríṣi yakọ oríṣiríṣi ló lọ sọnù rè wáyà mi pé yóò di mélòó ẹ ó jẹ seventy three kí lọ́nà àbáyọ bó ṣe sọnù àwọn rìwáyà tá a síwájú ló sọnù eléyìí náà pé aleikum bi sunnati wa sunnati lukulafa arọṣidina almahdiyina min baadi ẹ tẹ̀lé lánàá mi ìyẹn ni tuma ana aleyhi. wa sunnatul khulafa'i rashidin yẹn wa wa ashabi ètò fàdí ìpínlẹ̀ kátẹ̀lé lánàá àwọn ẹni ìṣíwájú nù kò sí sẹ́nìkan ronú sí tó gbélé ẹ̀rí pé gbogbo àwọn fíríkọ̀ táwọn rí ààrẹ ni tó torí pé tábà ń lọ yóò parí sọ́dọ̀ ẹnìkan ṣùgbọ́n lánàá táwọn sọ yìí wáàyí ni anábì ni ó parí sí. Si àlébi sọ ní ọ̀rọ̀ wípé khairu nasi qarni àwọn tó dáa jù náà làwọn tí wọ́n bá mi lò gbà tó fẹ́ wá ní nǹkan dáa jù tó wá látẹnu ànábi ó ti mọ̀ pé ìtọ́ ń sọ ni pé àwọn èèyàn ní kẹ́ wò kọ́ ṣe kátó wá padà sínú alukur'an ọlọ́ni asáàbì kúbìnà àwàlú àwọn ẹni àṣìwájú tọ́gbàwájú minal muhajirin àwọn tá à ń sọ làwọn tán ṣe yíjíra àwọn oníṣẹ́ yíjíra jẹ́mọ́ àwọn tá ni àwọn sọ̀hábà àwọn tí kùránì ń rìfà sí náà làdíjì tá a sọ síwájú ń rìfà sí o. wal ansar àtàwọn tó gbà àwọn tó ṣe ìjírá lálejò àwọn òní àwọn sọ̀hábà làwọn náà. walladhina taba'uhum bi ihsan àtàwọn tó wò wọ́n kọ́ ṣe lórí dáadáa tí wọ́n ṣe ìwọ̀n abẹ́ látọ̀rí àwọn tàbíìn tó fi wá dórí gbogbo ẹni tí ń bá ń wá lẹ́yìn tiwọn àwọn ni mo dẹ̀ tó wá ń wò wọ́n kọ́ ṣe lórí dáadáa tí wọ́n ṣe rọ̀dí aláwọ̀ ánìwò ọlọ́run apá gbogbo wọn kò kẹ́. ìtumọ̀ yẹn pé ìlànà ẹni tí ó rí kẹ́ tí ó rí ọnu ọlọ́run ó gbọ̀jẹ́ lánàá àwọn tí ó bá lánàá àwọn tánàbí fi ilẹ̀ mọ́. ìyẹn là ń pè ní asàlàfíyà ìyẹn là ń rì fáàsì tábà ní asàlàfíyà tábà sì ní àlù súnà tí wà lìjàmọ́ àwọn náà ni torí pé súnà tánàbí fi ilẹ̀ àtẹ́gbẹ́dúró nù àtẹ́dúró tì nù ìyẹn ló bá tó alimam ahmed nínú usulu sunna wọn wọn ni usulu sunna ti indana ìtún jẹ́ sunna lọ́dọ̀ wa pé wọ́n ṣe sunna o pé alágbájá alu sunna ni atamasuk bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallam. káwo ń táwọn sọ̀hábà ṣe ká gbámú ìníjẹ́ sunna kí ni mọ́ muhammadu fi rìn lẹ́bí ká padà sí ìpínlẹ̀ sálà ìyẹn ló fàdé pé àfa máa fi mú ọ̀rọ̀ kan lẹ̀ kójọ́ tó bá lẹ́ni tí ń sẹpẹ́rẹ́tì láàrin pé alùsùnà yàtọ̀ sí sàlàfíà wọ́n pé ní kò ń ṣe alùsùnà kì í ṣe kíni kì í sàlàfíà kò ń ṣe kankan náà méjèèjì. gbogbo àwọn ọ̀nàdé súnà ìgbà tá a bá lọ mú kulẹ̀ rọ bá ànábì àtàwọn sọ̀hábà wọn alùsùnà lèmi o ṣùgbọ́n ìwé ṣe kíni wọ́n ṣe sàlàfíà. alimọ́ wọn ni alamatu alilbida níta fi mọ ọmọ àmì oníbídíà ni adamul intihal mọni hajj salaf wọn ní fẹ pàkó wọn làwọn ya mọni hajj àwọn salaf yẹlẹ mọ ara wọn kan wọn ní kíní kan súnà làwọn ẹlẹ́yà súnà ọmọ súnà wọn lè sọ lé wọn nílé kíní lè súnà ṣùgbọ́n wọn kì àwọn salaf wọn bá ṣe pè é láàrin tani láàrin méjèèjì kò sára tó ṣe ẹ wo imam ahmed ẹ wo ẹ sọ alimami barbahari nínú sẹ́rí súnà wọn ẹ yẹ kó yẹra pé ọ̀dọ̀ àwọn sọ̀hábà lọ́ọ́ ti mú súnà o àwọn ìyẹn pé àwọn sálàfù gẹ́gẹ́ ni súnà tá à ń sọ. ó lẹ́yìn tí ò bá mu lọ́dọ̀ wọn àkọ́dé dọ́là kó ti sọnù. ilé fi yẹ pé ní ìta àyẹ̀ ń pè pè pé pé nìkan ló ṣe pèpè rẹ̀ lénìí ní títí ń bẹ ni. ìta náà fi pèpè sí táwọn ẹni ìṣíwájú tí wọ́n dúró lé lórí ni. kó ṣe pé àwọn àkànnáṣẹ̀ dálẹ̀ tosi tó burú bẹ tó pé ní òrùjú táwọn èèyàn máa sọ pé nǹkan ti lè pẹ́ra yẹn sálá fi bẹ́ẹ̀ yìí nígbà táwọn sọ hábà wà kò sí ní pẹ́ran ju mùsùlùmí lọ torí gbogbo ẹni dúró déédéé tó bá fẹ́ ṣe ìfìyà láàrin ara wọn ni pé bóyá fẹ́ mọ̀ bóyá ara mọ́kà ní àbí kíni mọ̀dínà kan ásà ànsọ̀rí ásà mùhàjírì èyí tí o bá ṣe mọ́kà àbí mọ̀dínà á lè lẹ́ mọ́ ìlú ẹ̀ ṣùgbọ́n mọ́ ájú ẹ̀sìn wọn lẹ̀ kankan mọ́ra wọn gbogbo wọn dúró ni ẹ̀rí muhammadu bin sirin kan náà tàbí wọ́n ní màkánù náà ti ẹ̀sà lónà anil isnad àwọn yẹn bèrè pé mo lọ ti gbọ́rọ̀ tẹ́lẹ̀ wá pé ẹ̀sìn ló mú nǹkan yìí lẹ́wọ̀ lọ́dọ̀ sọ̀hábà ó ti rí bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n fọlámọ̀ wá kọ́ àti fìtìnà ńgbà tí fìtìnà bẹ́ẹ̀ lẹ̀ tí ń kálukú gbèrò orí burúkú dé ó bá di sámù la rìṣà làkàn ẹ dákun ẹ bá sọ ẹni tó sọ̀rọ̀ ká tó lè gbọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ó láwọn wà á wò pé sọ ní súnà ní ọ̀rẹ́ tí ó sọ ní súnà tí ó gbọ́ bá dúró déédéé gbogbo wọn jẹ́ mùsùlùmí kò sẹ́ni tó pè ń sàlàfi ṣùgbọ́n eléyìí ti gbèrò orí tiẹ̀ dé ó pera rẹ̀ lórúkọ kan eléègbèrò orí tiẹ̀ dé òun lè pera rẹ̀ bẹ́ẹ̀ àbí tẹ́yìn kan bá tún wá jẹ́ tó ń ta kúkẹ́ mú pẹ̀lú àyínsá làfíà tó ní tẹ́nìkan wé lágọ̀jẹ́ yìí ó ní kíkí ní ẹ̀ mùsùlùmí ni mí olókòkò wá sẹ́yìn mùsùlùmí kọ oríṣiríṣi mùsùlùmí àti olú mùsùlùmí ò lẹ́yìn torí kọ oríṣiríṣi mùsùlùmí ló ti wà gẹ́gẹ́ bá níbi ti sọ pé àyín náà mà yẹ ìṣìmínkún fásayàrọ̀ tẹ́lá fankẹ́sẹ̀rọ̀ àtẹ́ mọ̀ yìí tá ìyẹn ló máa tẹ́ pé téèyàn máa pé wọ́n pera ẹni sàlàfí ẹ̀rí àá sọ pé lọ bẹ́ẹ̀ tó pera ẹni tìjà ní kó ní wọ́n ṣe kíni kó mọ̀ pera rẹ̀ bẹ́ẹ̀ mọ́ ọ̀tá kò yẹn eléyìí pé ana tẹ̀bùlìgì ana ṣìyí ó fi ń lé bẹ́ẹ̀lì ara rẹ̀ àti pé àwọn eléyìí tí wọ́n ń pera wọn yìí ààrẹ rí kan pé kẹ́nìkan gbé lánàá kan wá o káwá lẹ̀ mọ́ pé èmi tìjà ní ni mí èèyàn kan tá ààrẹ rí ṣùgbọ́n tí ààrẹ rí fún ta ẹni tó kóra ẹni sàlàfíà àwòsàlàfì tó ń lera rẹ̀ mọ́ ìkejì ni pé ní ẹlòmíràn sọ pé ní ẹ tìbá àwọn ẹni ìṣíwájú lè pè wọ́n sẹ́yìn wà nínú wọn ni kó lè àwọn ọ̀rọ̀ tó kílẹ̀ ni torí pé ẹni tó padà yẹn ti já ní tòun náà bá ti já ní láyé àbúbá láyé àmọ̀lìkí làwọn alẹ́ yorùbá sọrí mọ́mù mọ́lìkì ó tún bẹ́ pọ́ rìn lànà ìmọ̀mù mọ́lìkì lọ́bí sọ àwọn náà rìn lànà àwọn tání àwọn láti gbé pé tó bá ti rìn lànà nìkan náà mọ̀ lẹ́mọ̀ tó yẹn tí kò kò rújú ni níta kan sọ fẹ́ni tó na ń pera rẹ̀ bẹ́ẹ̀ ni pé ṣé lóòótọ́ ṣé wọn náà wà lórí àlùmọ́nì hajú àsálàfẹ́ wọ́n